ẹ kú dédé wò yìí ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ móhùnmáwòrán Orísun ti ń fẹsìn yín ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín ṣògo rẹni kejì Àbíọ́nà látọ́kùn ìròyìn ìròyìn ọ̀rẹ́ bá ti máa mú fún wa lẹ́sẹẹsẹ. ayò tó yẹ kó wáyé láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City àti West Ham nínú líìgì sáà yìí ni wọ́n ti sún sí ọjọ́ mìíràn ọjọ́ rẹ̀ látàrí ìjì ojú ọjọ́ tí kò fi àyè gbà wọ́n ìjì ọ̀hún tí wọ́n pè ní Storm Ciara ni ó ti mú àyípadà bá ọjọ́ ní ibi eré ìdárayá ní orílẹ̀-èdè UK ayò ọ̀hún tó yẹ kó wáyé ní Etihad ní agogo mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ àmọ́ tí kò ṣeé ṣe látàrí ìyípadà ojú ọjọ́ lójijì tí kò dára fún ayò àti eré ìdárayá nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tó wá láti Man City ni wọ́n ti sọ wípé fún ètò ààbò àwọn agbábọ́ọ̀lù àti àwọn olólùfẹ́ ikọ̀ ọ̀hún wọ́n ti sún ayò tó yẹ kó wáyé lónìí síwájú wọ́n sì sọ wípé lẹ́yìn ìgbà tí ojú ọjọ́ bá fararọ àwọn yóò kéde rẹ̀ wọ́n tún sọ wípé lẹ́yìn ìpàdé àti ìfikùnlukùn pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ ikọ̀ ọ̀hún tó ń ti ikọ̀ West ni wọn yóò sún ọjọ́ ọ̀hún síwájú wọ́n ṣèlérí pé gbogbo ohun tó rọ̀ mọ́ ayò tòní ni wọn yóò tẹ̀sóde fún gbogbo ènìyàn wọ́n tún sọ wípé gbogbo tíkẹ́ẹ̀tì wọlé síbi pápá ìgbábọ́ọ̀lù táwọn ti tà fún àwọn olólùfẹ́ ikọ̀ wọn ló sì níye lórí di ọjọ́ tí wọn yóò gba ayò náà ẹ̀wẹ̀ ayò tó wáyé láàrin ikọ̀ agbábọ́ọ̀lù bìnrin àti Arsenal àti Tottenham ló kọ́kọ́ fojú winá ìjì líle ọ̀hún tí wọ́n ń pè ní Storm Sierra ní ọjọ́ àìkú àná tí ìjì náà bẹ̀rẹ̀ tí ikọ̀ Man United àti Chelsea náà wà lára àwọn tó fara káásá ìjì náà orílẹ̀-èdè Kenya ti kéde ọ̀la gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi láti ṣe ẹyẹ ìkẹyìn fún ààrẹ àná ní orílẹ̀-èdè náà ìyẹn Daniel Moi ẹni tí ó jẹ́ ọlọ́run lépè nílọ́lọ́ yìí Sekinat Raji ní àbọ̀ rẹ̀ lọ́wọ́ ẹ ká gbọ́. iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Kenya ti mú ọjọ́ kọkànlá oṣù kejì gẹ́gẹ́ bí ọjọ́ ìyàsọ́tọ̀ ayẹyẹ ìkẹyìn fún ààrẹ wọn àná ìyẹn Daniel Arap Moi ẹni tí ó dágbére fáyé ní ọjọ́ kẹrin oṣù kejì ọdún yìí. tí a kò bá gbàgbé wípé ọjọ́ kẹrin tí ààrẹ àná Kẹ́nyà yìí kú ní iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè náà ti kéde ikú rẹ̀ láti ẹnu mínísítà fún ọ̀rọ̀ ìlera ní orílẹ̀-èdè náà nígbà tí iléeṣẹ́ ààrẹ sì kéde pé kí àsíá orílẹ̀-èdè ọ̀hún wà ní agbede méjì títí òkú ààrẹ àná ọ̀hún ìyẹn Daniel Moi yóò fi wọlẹ̀ sùn Moi tí wọ́n ṣàpẹẹrẹ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè náà tí ó lo ọdún tí ó pọ̀ jù tí ó sì ṣe ọ̀pọ̀ ohun ribiribi èyí tí orílẹ̀-èdè Kenya kò lè gbàgbé láti orí ìlera dé ètò ẹ̀kọ́ dórí ìgbé ayé gbádùn àwọn orílẹ̀-èdè Kenya wípé láti ara ìgbékalẹ̀ mọ́ìn nínú ètò ẹ̀kọ́ láti kọ́ ìfáfitì àkọ́kọ́ tó sì ṣe okùnfà ìmúgbòòrò ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè náà débi wípé ilé ẹ̀kọ́ ìfáfitì tó wà ní orílẹ̀-èdè Kenya ti tó ọgọ́ta ní báyìí wọ́n ti kéde ọjọ́ kọkànlá fún ẹ̀yẹ ìkẹyìn fún un pé láti ọjọ́ sátidé tó kọjá ní òkú rẹ̀ ti wà fún wíwò ní èyí tí wọn yóò gbé òkú náà wá ìtẹ́ ní ọ̀la òde yìí Ayẹyẹ ìkẹyìn náà yóò wáyé ní Nairobi tó jẹ́ olú ìlú orílẹ̀-èdè náà. Ààrẹ Kenyatta àti alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ pẹ̀lú ṣe àbẹ̀wò òkú náà láti fún un ní ọ̀wọ̀ ìkẹyìn. Sekinat Ọláìdé Rájí. Ẹ káàbọ̀ padà kò jẹ́ bí Sekinat Rájí Ọláìdé ṣe mú eléyìí wá fún wa. Iléeṣẹ́ ayélujára Google Map pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n ti ń lo ìtàkùn ayélujára Google Map yìí wọ́n sì sọ àwọn ohun tí wọn yóò ṣe láti mú kó tẹ̀síwájú fún ìlò gbogbo ènìyàn ẹ jẹ́ kí a gbọ́ àbọ̀ rẹ̀ láti ẹnu Sekinat Raji. ẹ̀rọ ayélujára tọ́nisọ́nà múnimọ̀nà Google Map ṣàjọyọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú ọ̀nà àrà tuntun tí ẹ̀rọ ayélujára ọ̀hún fi lè máa ṣiṣẹ́ dáradára sí i gẹ́gẹ́ bí ohun tí igbákejì ààrẹ fún ayélujára ọ̀hún Dane Glasgow sọ lórí ẹ̀rọ ìtàkùn ayélujára rẹ̀ bíi Google Map ṣe pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún lórí ìtàkùn àgbáyé ìtàkùn ayélujára Google Map ti wà níta tipẹ́ tó sì gbọ̀n rẹ̀gẹ̀jigẹ̀ ní ọjà ju àwọn ẹgbẹ́ rẹ̀ tó kù lọ ṣùgbọ́n báyìí Dane Glasgow sọ pé àwọn ṣe ìsọdọ̀tun ìyẹn update láti lè wà lókè téńté ju àwọn akẹgbẹ́ wọn lọ pàápàá jùlọ Apple tí àwọn pẹ̀lú ṣiṣẹ́ ìtàkùn atọ́nisọ́nà múnimọ̀nà tiwọn ẹ̀wẹ̀ ó ní ìtàkùn google máàpù yìí ni àwọn ṣe ní ọ̀nà tí ó rọrùn fún àwọn ènìyàn láti mọ ohun tí wọ́n nílò ní àyíká ibi tí wọ́n lè wà bíi ilé oúnjẹ ilé ìtura ilé epo ilé ìfowópamọ́ ilé ìwòsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá àwọn ènìyàn wà nínú ọkọ̀ èrò tàbí ọkọ̀ ara wọn. ó tún ní ìtàkùn ayélujára google ní tó bílíọ̀nù kan ènìyàn tí wọ́n ń lo ìtàkùn ọ̀hún lóṣù káàkiri àgbáyé bẹ́ẹ̀ pẹ̀lú wọ́n ní ìlàlẹ́sẹsẹ ojú ọ̀nà okòólénígba ìyẹn two hundred and twenty orílẹ̀-èdè tó ń tẹ àwọn agbègbè àti ibi tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ wà ní orílẹ̀-èdè tí ó wọ bíi mọ́kànléláàádọ́sàn-án one seventy one Google tún sọ wípé ó tó mílíọ̀nù mẹ́ta àwọn ayédèrú okòwò tí ó rápálá sórí ẹ̀rọ ayélujára ọ̀hún ní ọdún 2018 nìkan. bákan náà ó sọ pé Google Map ń sọ àsọtẹ́lẹ̀ àwọn ibi tí ènìyàn fẹ́ lọ síwájú ìrìn àjò láti mọ bí ojú ọ̀nà ṣe rí láti ọkọ̀ orí ọ̀dà dé orí omi àti ojú irin pẹ̀lú. Sekinat Ọláìdíraje. ẹ káàbọ̀ padà gbajúgbajà olórin ẹ̀mí ni Princess Ifemide ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ àtẹ ìròyìn síta ẹ jẹ́ kí a gbọ́ bí aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun ṣe jẹ́ eléyìí lábọ̀ gbogbo àwọn olórin ẹ̀mí ni ìpè ti jáde sí láti mú iṣẹ́ orin àti ìfẹ́ Ọlọ́run ní pàtàkì nínú iṣẹ́ wọn ìgbàdégbà ẹni tí ó sọ̀rọ̀ yìí di mímọ̀ ni ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí ni Princess Ìfẹ́mídé Akínbóni lásìkò ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ èyí tí ilé-iṣẹ́ ìwé ìròyìn City People ṣe fún un ní ọjọ́ àìkú ọjọ́ kẹsàn-án oṣù yìí níbi tí ọ̀pọ̀ àwọn olórin péjú sí láti ṣẹ̀yẹ fún Princess Ìfẹ́mídé ẹ gbọ́ bó ṣe sọ. orúkọ mi ni Princess Ìfẹ́mídé Akínbọ́ní àwọn Yorùbá sọ pé tí wọ́n bá gẹṣin inú èèyàn kò ní kọsẹ̀ mi ò mọ inú mi dùn débi pé mi ò rí ọ̀rọ̀ tí mo lè fi sọ bí inú mi ṣe dùn tó inú mi dùn gan-an inú mi dùn gan mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run inú mi dùn gan mo rí bíi pé wọ́n ti kí city people entertainment tó lè wò pé a fẹ́ fi ìmoore hàn a dẹ̀ fẹ́ gbóríyìn fún yín fún mi nínú iṣẹ́ orin yìí ó jẹ́ nǹkan tó jẹ́ ìwúrí fún mi tí mo dẹ̀ fi wá wò pé ó dẹ̀ pé eléyìí tí mo ti ń ṣe tẹ́lẹ̀ gan bíi pé àwọn olóyìnbó máa ń pè nǹkan rí àṣà mo nílò láti gbáradì yẹn ni pé àwọn ènìyàn ń wò mí so ìyẹn ìyẹn náà ti fún mi ní ó fún mi ní ìwúrí láti rí bíi pé mo tún tẹpá mọ́ṣẹ́ sí i dáadáa. ọjọ́ ijó orin àti ìdárayá ni ọjọ́ náà jẹ́ fún ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí yìí atọ́kùn Orísun tẹlifíṣàn Àyìnkẹ́ Kújọ́rẹ́ fọ̀rọ̀ wá àwọn ènìyàn lẹ́nu wò ẹ jẹ́ kí a gbọ́. Fẹ́mídé jẹ́ ẹni tí mo fẹ́ràn jù mo nífẹ̀ẹ́ sí gan nítorí pé èmi particularly ẹ mo máa ń fẹ́ràn láti gbé àwọn obìnrin tí wọ́n bá ń ṣe nǹkan tí àwọn ọkùnrin ṣe lárugẹ ẹ mọ̀ pé àwọn ọkùnrin náà ń kọrin ṣe mọ̀ táwọn obìnrin wá bá dẹ̀ ń kọ tọ́lọ́hún ń gbà fún wọn nídìí ẹ̀ so iṣẹ́ tiwa ẹ̀tọ́ tiwa ni láti support wọn so ìfẹ́mi dédé tiwa jẹ́ onírẹ̀lẹ̀. ah nǹkan tí mo lè sọ ń pa ẹ̀pọ̀ o aláwọ̀kọ́ náà ó jẹ́ olórin tó ní ìwà rẹ̀lẹ̀ gan ó dẹ̀ jẹ́ ẹni tó believe nínú vision àwọn ẹlòmíì someone that believes in the vision of others then ó jẹ́ nìkan tó máa ń support èèyàn gan so kò sí reason tí gbogbo wa náà ò fi ní síbi láti máa lè support ẹ̀ lẹ́ni. ọmọlúàbí ó dẹ̀ ní ìrẹ̀lẹ̀ ọmọ tó nífẹ̀ẹ́ torí ẹ̀ la wà ń bí. ìmọ̀ sí lákòótán ìfẹ́midé dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn fún ìfẹ́ àti àpọ́nlé tí wọ́n fi fún òun. ah mo fẹ́ kí mo fẹ́ kí ọlọ́run tí bá ti kí ọlọ́run kí ọlọ́run bá mi kí ọlọ́run àti gbogbo àwọn tó wà lọ́run then mo fẹ́ kí ìyá mi mrs florence akínbọ̀ní mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ uncle ṣẹ̀yẹ kẹ́hìndé pé wọ́n ṣe gan àti gbogbo àwọn management studio people entertainment mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó gbàgbọ́ nínú ìpè àti májẹ̀mọ́ ọlọ́run lórí ayé mi pé wọ́n ṣe é o ọlọ́run ànífẹ́ wọn o mo dúpẹ́ lọ́wọ́ Orísun náà ẹ ṣe gan. ti ìfẹ́ ta ni mọ̀mọ́. gómìnà ìpínlẹ̀ Borno Babangana Zulum ti ṣe àgbéga àìròtẹ́lẹ̀ fún olùkọ́ kan ẹni tó bá ní kíláàsì ní nǹkan bíi aago mẹ́fà àbọ̀ òwúrọ̀ nínú àbẹ̀wò àìròtẹ́lẹ̀ yìí ẹ jẹ́ kí a gbọ́ bí aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun ṣe mú ẹ̀kúnrẹ́rẹ́ eléyìí wá fún wa. ọ̀rọ̀ arábìnrin Obiageli Mazi ni ọ̀pọ̀ àwọn ènìyàn ń gbépò ìyẹnu báyìí ní tòrótìbù ìpínlẹ̀ bọ̀nú àti agbègbè rẹ̀ bí orí ti gbé e ga lẹ́nu iṣẹ́ láìròtẹ́lẹ̀ lásìkò tí gómìnà ìpínlẹ̀ bọ̀nú Babangana Zulum ṣe àbẹ̀wò àìròtẹ́lẹ̀ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan nípínlẹ̀ bọ̀nú gómìnà tó ṣe àbẹ̀wò àìròtẹ́lẹ̀ sí iléèwé náà ní dédé agogo mẹ́fà àbọ̀ òwúrọ̀ láti lọ wo ibi tí iṣẹ́ iléèwé náà kù sí kí ó sì mọ ọ̀nà láti ṣe ni ó bá olùkọ́ kan ṣoṣo tí orúkọ rẹ̀ ń jẹ́ Obiageli-Mazi nínú ilé ìwé yìí obìnrin náà ni ó ti lo ọdún mọ́kànlélọ́gbọ̀n nínú iṣẹ́ ọba tí ó sì wà ní ipò kejìlá ìyẹn level twelve pẹ̀lú ìwé ẹ̀rí ilé ìwé àwọn olùkọ́ tí ó lọ ni gómìnà gbéga láti olùkọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kíláàsì kínní lọ sí igbákejì olùkọ́ àgbà ilé ìwé náà ẹni tí ó kéde ìgbéga náà síta báyìí ni alága supeb fún ìpínlẹ̀ borno shettima kulima lẹ́yìn ìfọwọ́sí gómìnà babangana lẹ́yìn ìgbéga náà ni gómìnà tún fún un ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà ìyẹn hundred thousand naira nígbà tí owó oṣù rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún márùndínlógójì náírà gómìnà tún ṣèlérí pé kódà lẹ́yìn ìfẹ̀yìntì ìjọba òun òun kò ní fi obìnrin ọ̀hún sílẹ̀ ní báyìí olùkọ́ yìí gba èrè ìṣedéédé rẹ̀ láti ọdún mọ́kànlélọ́gbọ̀n